sí lọ́run ìlú mímọ́ lókè iṣẹ́ kò lè mú arẹwà ìfẹ́ pàjẹ́ iṣẹ́ tí a ó máa ṣe ìfẹ́ pàjẹ́ iṣẹ́ tí a ó máa ṣe Jésù jọ. tán tá ó sì dé ọ̀run. Tẹ̀sẹ̀ àti ikú yóò tán tá ó sì dé ọ̀run. Ẹ̀ṣẹ̀ kò sí lọ́run, wo àjọ méjì lórí wọn dùgbà ọ̀run kan Jésù jọ̀wọ́ ṣamọ̀nà wa títọ́rọ àtàrò yóò kọjá lọ tẹ̀sẹ̀ àti kú yóò tán dá ó sì dé ọ̀run tẹ̀sẹ̀ àti kú yóò tán dá ó sì dé ọ̀run kò sí lọ́rùn gbogbo àwọn tó débẹ̀ ti gbé ara àyíkú wọ wọn kò iye wọn kò tún lè iye Jésù jọ̀wọ́. tán tá ó sì dé ọ̀run. a o àwọn olùfẹ́ ọlọ́run fẹ́ra débi ò bá pera ọmọ ẹ ẹni wọn gba jésù gbọ́ wọn mọ̀ di ìjẹnuwa ń dún bẹ̀yìn tèrí hàn ìmọ̀ ọlọ́run ibà tó jọ kan ara ọmọ ẹ àdàbìtẹ òkà bá kú arọ́run ọ̀hún ayíra padà a tún ní ṣerú ara ra èyí àìsàn ń ṣe nǹkan àtúní ní kọ́ àìsàn àtúní ṣe ara ra àní ara èé kú èyí ọ̀run á mọ̀ gẹ́gẹ́ bá ní ṣe rí gan-an àmọ́ ó dánilójú rẹ̀ àní rí jésù àhànṣebí tó ń ra ẹ ẹni bá fẹ́ rú ayọ̀yìn ẹ láti yí padà kò nù ẹ̀ṣẹ̀ wọn á gba jésù gbọ́ á ẹ̀ṣẹ̀ lọ́run nípa bẹ́ẹ̀ ọ̀bá fẹ́ yún bẹ́ẹ̀ wọ̀ láti jẹ gbogbo ẹ̀ṣẹ̀ ayé ń bì àbárí àgbà jésù gbọ́ atẹ́ ìwájú inú ẹ̀ṣẹ̀ ra gbogbo ní láti mọ àrùn kàmúre á gbàgbọ́ tètò bíbélì rèé á nípa ìhó ọlọ́run mọ ìrònú wa ahọ́n mọ bóyá àgbàgbọ́ títítọ́ tàbí èsì bẹ́ẹ̀ kọ́ yípadà kò nú ẹ̀ṣẹ̀ lẹ́nì kó hàn gba jésù inú ọkàn ẹ ẹni láti mú ayọ̀ àtàlàfíà ọ̀kan ẹ gbogbo ni ahọ́n rí ìfẹ́ ọlọ́run nínú ẹ okòó ipò àtòmúra láti rẹ ọ̀run rere lókọ̀ kú